òjò ń rọ̀ ṣeré nínú ilé má wọnú òjò kí aṣọ rẹ má bà tutù kí òtútù má bà mú ọ.